ètò wa èyí tí a pè àkọlé rẹ̀ ní wúdàmà bùsùrà ètò tí ó ń kọ́ ní ní àwọn oríṣiríṣi ẹ̀kọ́ èyí tí ó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn tiwa alislam látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa dr sarafudin gbadebo raji ilé ẹ̀kọ́ ti alimọ̀dínà center èyí tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ẹ̀sánú ajé ẹ̀ má bàa kalọ̀. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi ajma'in wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ní ìgbà tá a ti ma wípé tawhidul uluhiyya òun náà ní ká sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ́kan ṣoṣo nínú ìjọsìn ṣíṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ́kan ṣoṣo nínú ìjọsìn eléyìí tí í ṣe ìtumọ̀ tawhidul uluhiyya òun náà ló fà á ló tún fi jẹ́ pé a máa ń ṣe àdàpé tawhidul uluhiyya nígbà míì ní tawhidul ibada a sì ti mọ̀ yí pé al hiya allati min ajliha khalaqallahu al-insa wal-jinn àti mọ̀ pé ìjọsìn gángan òun náà ní sábàbí pàtàkì gbòógì tọ́lọ́run ẹlẹ́dàá wa ti torí rẹ̀ ṣẹ̀dá èèyàn àti àlùjànnú gẹ́gẹ́ bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa bó ti ṣe sọ nínú al-Qur'an nínú suratul Zariyat ó ní wa ma khalaqtul jinna wal-insa illa liya'budun èmi ń ṣẹ̀dá àwọn àlùjànnú lásán ń ṣẹ̀dá àwọn èèyàn nítorí asán ṣùgbọ́n ṣe ni mo ṣẹ̀dá gbogbo wọn wọ́n lè bá àjẹni tí yóò máa jọ́sìn fẹ́mi ọlọ́run ọba lémi nìkan ṣoṣo a sì tún ti mà ní pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa gan ń ṣe ló ran àwọn ànábì rẹ̀ ló ran wọn sílé ayé ń bí nítorí kí wọ́n lè bá wa pèpè lọ sí di kájọ́sìn fọlọ́run ọba lónìí kan ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fi yé wa nínú alukur'an ó ní àwọn ànábì ọlọ́run ọba yìí báyìí òun rán wọn wọ́n lè bá wa pè àwọn èèyàn lọ sí díẹ̀ sìn ní kìí ṣe nítorí nǹkan míì. bákan náà ọlọ́run ẹlẹ́dàá wa nítorí kálíbà wa jọ́sìn fún yìí iná ló ṣe jẹ́ pé àṣẹ alákọ̀ọ́kọ́ eléyìí tó wá nínú alukur'an ó ní í ṣe pẹ̀lú ẹjọ́sìn fọlọ́n ọlọ́run ẹlẹ́dàá wa ni yá yohana sọ̀rọ̀bẹ́dù rọ̀bẹ́kùn mọ̀lẹ́dì kọ̀lákọ́kùn wọ̀lẹ́dìínà mi kọ̀bílẹ́kùn làálẹ́kùn tẹ̀tàkùn ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa ń sin ọlọ́run ọba ẹlẹ́dàá yín ọba tó ṣe pòun ló ṣẹ̀dá yín òun náà ló ṣẹ̀dá àwọn ẹni tó síwájú yín bẹ́ẹ̀ lè bá àjẹni tí wọ́n máa payọ̀ lọ ọlọ́run ti pa wá láṣẹ ọ̀bùdù rabbakum ẹ máa ń sin olúwa ẹlẹ́dàá yín ọ̀bùdù rabbakum bi ma'na wahidu rabbakum ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹ ọlọ́run ọba lọ́kan ṣoṣo nínú ìjọsìn torí ń sin lọ́hùn ó dìgbà tó bá di pé ọlọ́run ọba nìkan náà ń lò ń sìn ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó wá ṣẹ̀dá wa nítorí ká lè bá a máa jọ́sìn fún ọba tó ṣe pé ríran tó rán àwọn ànábì ọlọ́run ọ̀ràn wọn nítorí ká lè bá a máa jọ́sìn fún ọlọ́run ọba lónìí kan ni wọ́n lè pè wá lọ sídìí ká máa jọ́sìn fún ọlọ́run ọba lónìí kan ọba ẹlẹ́dàá wa tó ṣe pé àṣẹ alákọ̀ọ́kọ́ tí ọ̀kọ̀ọ̀kọ́ pa wá nínú alukur'an òun náà ni pé ẹ máa jọ́sìn fún ọlọ́run ọba lónìí kan ṣoṣo eléyìí túmọ̀ sí pé à ń bùkátà láti máa kí ni túmọ̀ jọ́sìn nítorí pé tá a bá mọ̀ tó mọ̀ àjọsìn yóò rọrùn fún wa láti jẹ́ ni tó ṣe pé àwọn tá à ń bá ń ṣe lẹ́sìn á mà níjọsìn á sì mọ̀ pé gbogbo ní tá a bá ti pè ní ìjọsìn á gbọ́dọ̀ sẹ́rí rẹ̀ lọ sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin. Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah nínú tírà àwọn al wọ́n ṣàlàyé fún wa kí ni tá à ń pè ní al wọ́n ní hiya ismun لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأعمال الظاهرة والباطنة وني العبادة orúkọ kan ní tọ́fẹ̀ tó gbòòrò orúkọ yìí ọ̀fẹ́ ó gbòòrò ó ṣe àkójọpọ̀ gbogbo ntọ́lọ̀ wọn bàbá ti nífẹ̀ẹ́ sí gbogbo ntọ́lọ̀ nífẹ̀ẹ́ sí pé kí ọmọ èèyàn ṣe ìbáàdà ni wọ̀yọ̀rọ̀bọ̀ àti gbogbo ntọ́lọ̀ bá ti yọ́nú sí pípé kéèyàn ṣe ìbáàdà ni mina àkùwálí bóyá nǹkan tí ọlọ́run nífẹ̀ẹ́ sí òun tó sì yọ́nú sí òun ọ̀rọ̀ tá à ń fẹnu sọ ni wal àmàlí àbísẹ́ tá à ń fara ṣe ni àbùbọ̀hírọ́ eléyìí tó hàn ni wal bàtínà àbẹ́yìí tó pamọ́. tá a bá wo ìtumọ̀ al bí a rí i pé ọ̀fẹ́ gbòòrò ọ̀tayọ̀ à ń ṣe sọ̀láàtì nìkan ó tayọ àmójútó Ramadan nìkan à ń kẹnu rọ́sẹ̀sì fọlọ́ ó tayọ à ń yọ zakati nìkan ó tayọ alọ́sẹ̀ hajj nìkan ó sì tayọ àtẹ̀wọ̀hídì nìkan al-ibada orúkọ tó fẹ́ẹ̀ tó gbòòrò gidigidi ni ó kárí gbogbo ntọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí àti gbogbo ntọ́ sí gbogbo ntọ́ nífẹ̀ẹ́ sí pé kí ẹrú kó ṣe àti gbogbo ntọ́ nífẹ̀ẹ́ sí pé kẹrú ó sọ. So gbogbo ohun tó nífẹ̀ẹ́ sí ipe kí ẹrú kó fi hùwà bóyá ìwà yìí ọ̀rọ̀ yìí ìṣe yìí èyí tó hàn ni àbí èyí tó pamọ́ eléyìí tó túmọ̀ sí pé ìbáàdà ọ̀kárí ti ń bẹ lọ́kàn wa a máa fọkàn sí ìbáàdà àwọn ìbáàdà wà tó ṣe pé àfọkànsí làwọn gẹ́gẹ́ bí àníyàn lápèjúwe ìbáàdà ni gẹ́gẹ́ bí al ìbáàdà ni àníyàn àdìsọ́kàn ẹgbọ́n tó máa rẹ̀ àdìsọ́kàn ọkàn ló máa gbé bàbá tí wàá mú kó lórí ọkàn tá a fi sórí ahọ́n ó ti di nǹkan míì nù kì í ṣe tí wọ́n bẹ̀ wá nù. bẹ́ẹ̀ náà ni al-ikhlas ká sàfọ̀ máa jọ́sìn gangan gangan ká sàfọ̀ máa ń tà ń ṣe fọ́lọ̀ kọjá pé torí ọlọ́run ọba nìkan là ń ṣe àṣẹ nítorí nǹkan míì ọkàn ló máa ń gbé. bẹ́ẹ̀ náà ni kéèyàn jẹ́ni tó ṣe wípé èèyàn ní ìgbẹ́kẹ̀lé èèyàn gbẹ́kẹ̀ lọ́lọ́ ọkàn ló máa ń gbé àìmọye àwọn nǹkan nínú àwọn ìjọsìn eléyìí tó ṣe é pé inú ọkàn ló máa ń gbé gẹ́gẹ́ bí alkhashia gẹ́gẹ́ bí alinaba gbogbo àwọn eléyìí wọ́n ní í ṣe pẹ̀lú ọkàn ń sì ń bẹ nínú àwọn ìjọsìn àwọn ìjọsìn tó ṣe é pé ahọ́n là á máa fi ṣe gẹ́gẹ́ bí àwọn gbólóhùn ìrántí ọlọ́run eléyìí tí mùsùlùmí máa wí bóyá nínú àwọn ìbádà rẹ̀ ni bí ìta ń sọ nínú sọ̀lẹ́ gbogbo Allahu akbar gbogbo sami allahu liman hamida gbogbo rabbana walakal hamd gbogbo asalaamu alaykum gbogbo subhana rabbi alcadiim subhana rabbi alaclaa gbogbo alqur'an eléyìí tá à ń ké nínú sọláàtì wa àwọn àjọsìn nìyẹn eléyìí tó ṣe fáǹfà hàn sí alqur'an téèyàn ń ké tí ì ṣe pé yẹn ń gbogbo gbólóhùn à ń pè ní lọ sídìí òdodo tí ń ìbáàdà ni gbogbo ìjọsìn tó ní í ṣe pẹ̀lú ahọ́n ìbáàdà ló náà bẹ́ẹ̀ náà ni àwọn ìjọsìn táwọn forí kìí ṣe òun lórí ìsìkẹta gẹ́gẹ́ bí odúró ọ̀tẹ̀ òforí kalẹ̀ fọlọ́ ìbáàdà ni bẹ́ẹ̀ náà ni ìgbà tó ń ṣe hajj bóun ti ṣe ń rọkiri káálí olúwa ìbáàdà ni bóun ti ń ṣe Safa àti Marwa ìbáàdà ni bóun ti ṣe lọ síbi tó ti sọ̀kò ìbáàdà ni gẹ́gẹ́ bó ti ṣe lọ sí àràfà ìbáàdà ni o tún padà sí musdalifa ìbáàdà so àwọn àjọsìn eléyìí tó ṣe pàǹfì àwọn oríkèé ara wa sí aljihadu fi sabilillah ìbáàdà ni eléyìí tó ṣe pàǹfàrà sí torí di eléyìí báyìí ajá yìí pé ọ̀rọ̀ tí sheikhul islam ibn taymiya tó sọ nípa àlàyé kí là ń pè ní ìbáàdà wípé òun náà ni ismun jami'un likulli ma yuhibbuhu allahu wa yardah min al-aqwali wal-a'mali al-zahirati wal-batina ó ń ṣe àfihàn wípé ìjọsìn fọlọ́wọn ọba al-ibada lára ń tó wọnú rẹ̀ òun náà ni gbogbo ntọ́lọ́wọn bá fi pa wá láṣẹ gbogbo ntí ọlọ́wọn bá bá fi pa wá láṣẹ ó wọnú rẹ̀ bákan náà èyí tọ́lọ́wọn ọba tó fi pa wá láṣẹ ká ṣe ìbáàdà ni gbogbo ntọ́lọ́wọn bá wá kọ̀ fún wa láti ṣe ká pàtì ìbáàdà ni bákan náà gbogbo ntọ́lọ́ wọn bá fi wá pa wá láṣẹ tó ní í ṣe pẹ̀lú ọkàn ìbáàdà ni gẹ́gẹ́ bí ká bẹ̀rù ọlọ́run ká ran kan ọlọ́run ká nípa ya rẹ̀ ká máa sojú kòkòrò àti rírere gbà lọ́dọ̀ rẹ̀ ká máa bẹ̀rù àti kó sínú ọ̀nà ká gbẹ́kẹ̀ lọ́lọ́run gbogbo eléyìí ìbáàdà ni nínú àwọn ìbáàdà eléyìí tá à ń fà hàn ṣe ọ̀nà làdúà ìkégbàjarè lọ́sọ́dọ̀ ọlọ́run bákan náà gbogbo ara ìbáàdà ni nínú àwọn ìbáàdà eléyìí tá à òun náà ní ká dúra ìbádà ni bẹ́ẹ̀ náà ni as-salat az-zakat al-hajj gbogbo àwọn eléyìí ìbádà ni bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn sẹ́mi eléyìí tó ní í ṣe pẹ̀lú pé ara la fi ń ṣe gẹ́gẹ́ bí al-jihad fi sabilillah gbogbo ìbádà ni ọ̀ranyàn ló jẹ́ lórí mùsùlùmí o kó máa mà nínú ọkàn rẹ̀ wípé gbogbo àwọn sẹ́yìn eléyìí tá a bá ti pè ní ìbádà ìbádà ni kò sì tọ́ sí mùsùlùmí kó sẹ́rí ọkàn nínú àwọn àjọsìn yìí kọ́sẹ́rì rẹ̀ sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sì yẹ kọ́ máa mà wípé ìta bá ti ní ṣíṣe ni ká ṣe òun náà jọ̀kan nínú ẹni tí ń kópa nínú ṣíṣe rẹ̀ eléyìí tó sì jẹ́ pé ọlọ́run ọba kọ̀ fún wa láti ṣe òun jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó jìnà sí pẹ̀lú báyìí lèèyàn ṣe máa jẹ́rú lódodo ṣùgbọ́n nígbà tọ́lọ́run ọba pọ̀ láṣẹ wípé kó o ṣe nǹkan kan lẹ́sìn ọ̀jẹ́ni tó kópa nínú rẹ̀ ọlọ́run ọba ní kó pa nǹkan kan tì eléyìí tó ní kó pa tì òun náà ló tún ṣe eléyìí túmọ̀ sí pé ọ̀jẹ́ ni ti ń tẹ̀lé tọ́lọ́wọ́n bá nìyẹn ṣé kábọ̀ nídìí pọ̀ ń ṣe pátì kábọ̀ nídìí pọ̀ pátì eléyìí ni ó sọ di ẹrú ọlọ́wọ́n bá lódodo ẹrú tó ṣe pọ́lọ́wọ́n bá ẹlẹ́dàá wa nìkan ní sìn ẹ̀yin náà máa wọ́wọ́ ẹ rí i pé nínú àwùjọ wa lónìí ọ̀pá ìmọ̀ye èèyàn ní pera rẹ̀ ní mùsùlùmí mùsùlùmí orúkọ lásán eléyìí tó ṣe pé kì sin lọ kì sin lọ wọ́n á máa ṣe sọ̀lẹ́ kò ní dé mọ́ṣáláṣí ó lówó kò ní yọ zakat ẹni tó ṣe wípé mùsùlùmí ní ń pera rẹ̀ ṣùgbọ́n sí ìyàlẹ́nu á rí i pé rọmọbọ́n la wà yìí ẹlòmíì ń jẹun ni kò tiẹ̀ bí làkọ̀ dààmú yóò máa ṣèṣe wípé kọ̀ọ̀kan òun bàbá wa àdìjọ́ ọdún àkàràmọ̀kọ́mọ́wá irú rẹ̀ náà tún gbéra pa yóò lọ lọ sí ìdì ìdì kí wọ́n á lọ lọ tó sin lọ́ọ̀ ni nínú rọmọbọ́n tó fi wá jẹ́ pé ìdì lọ̀rọ̀ rẹ̀ kàn á rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń pera mùsùlùmí ẹni tó lówó tó jẹ́ pé owó rẹ̀ ti wọkọ́ yọ zakat ṣùgbọ́n tí ó kọ̀ láti yọ zakat yọ kọ̀ láti yọ zakat yìí lérò wípé òun ṣe lè wá fún ẹnìkan lówó tòun lẹ́ni tí ọ̀ma bò ń ti ṣe kówó jọ ó ti gbàgbé pọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá ló fọ̀ ń lówó ọlọ́run náà ló sì pọ̀ ńlá sẹ́ wípé kò wọ́n yọ zakat rẹ̀ àkàràmọ́kùnmọ́wá báwo ló ṣe fẹ́ jẹ́ mùsùlùmí gbogbo mẹ́sẹ̀mẹ́sẹ̀ tọ́lọ́wọ́n zina ṣé bá ń fẹ́wọ́ ṣé bá lábòsí ni ọ ṣé bí asorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ ni ọ ṣé bá ń pẹ́ gàn ṣé bí gbogbo sọkúsọ gbogbo rọ́ ló pẹ́nu rẹ̀ a'udhu billahi minash shaitani rajim ìwà mùsùlùmí èyí ti jẹ́ tó tún fi jẹ́ ìpè wọn náà ó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọlẹ́gbẹ́ olóògbò ni bọ́ọ̀lù ṣe jẹ́ mùsùlùmí tó tún á jẹ́ ìpè gbogbo nǹkan tó lè dání lẹ́sìn rò tó lè sọ ní dọ́mọ aná òun náà ní tún bẹ lọ́dọ̀ rẹ̀ bọ́ọ̀lù sì fẹ́ sọ pé òun sí náà ó ní ẹ ìbílẹ̀ tán laari wọn rí ọmọ síláṣí ókè àlìjáná ẹ̀ka láàrin ni wọ́n fẹ́ wọ̀ ọ̀ fẹ́ wọ àlìjáná tó máa bẹ títí láéláé a'udhu billahi minash shaitanir rajim nígbà tó wá sí pé kò sí àlìjáná ẹ̀ka láàrin ó túmọ̀ sí pé èsè mùsùlùmí nìyẹn nígbà tó ti jẹ́ pé èsìn lọ ńtọ́ yẹ kó ọmọ sí lẹ́sìn yẹn èsè tí ń sì lọ sọ́ra rẹ di ọ̀tẹ́sìn ọlọ́ àyàfi ti Allahu Rabbul Alamin tí a bá wo alukur'ani alápọ̀nlé a rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fi ń yé wa nínú suratul Fatiha ó ní iyyaka na'budu wa iyyaka nasta'in eléyìí jẹ́ ẹ̀jẹ̀ eléyìí jẹ́ yẹn jẹ́ fún ọlọ́run ọba lójoojúmọ́ ní ìgbà mẹ́tàdínlógún ní ìgbà mẹ́tàdínlógún lójúmọ́ ìní mùsùlùmí ń jẹ́jẹ́ yìí fọlọ̀ nítorí pé iye rákà ń bẹ nínú sọ̀láàtì wákàtí márààrún eléyìí tá à ń ṣe lójoojúmọ́ òun náà ni rákà mẹ́tàdínlógún a sì ti mọ̀ pé gbogbo rákà kọ̀ọ̀kan òun náà láti gbọ́dọ̀ ké suratul fatiha gẹ́gẹ́ bá nàbẹ muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé la salata liman lam yaqra bi ummil kitab kò sí sọláàtì fún gbogbo ẹni tó ṣe sọláàtì tó kọ̀ láti ké fatiha nínú rẹ̀ ẹni tó bá ti kọ̀ láti ké fatiha nínú sọláàtì rẹ̀ kò sí sọláàtì fún ìwọ wá ń ké suratul fatiha lẹ́ẹ̀mẹ́tàdínlógún lójúmọ́ ìyẹn ìwọ tó mójú tẹ̀sìn lójoojúmọ́ nìyẹn òun ké mẹ́tàdínlógún lójúmọ́ nínú òní iyyaka na'budu wa iyyaka nasta'in wọn náà tẹ́tí gbọ́ ọ̀wọ́ tó ọ̀mà tuma tó nǹka iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ nìkan làwọn máa sìn ọ̀dọ̀ ọ̀rẹ́ nìkan láti ti máa wá ìrànlọ́wọ́ ìrẹ́ nìkan làwọn máa sìn ọ̀dọ̀ ọ̀rẹ́ nìkan láti máa wá ìrànlọ́wọ́ tó nígbà tí yẹn bá ti jẹ́jẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ pé ìwọ nìkan lèmi ọ̀ máa sìn ìní sìn nǹkan míì tó yàtọ̀ sí wọ́ lọ ìwọ nìkan ní máa sìn a lè bá mi nídìí pé mò ń pe nǹkan mi yàtọ̀ sí wọ́ọ́lọ̀ síbẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ rí nígbà tá a sọ pé ìjọsìn kò gbọdọ̀ jẹ́ tòlùmí àfitọ́lọ̀ mùsùlùmí náà tí wọ́n á ń jẹ́jẹ́ fọlọ̀ ní ìgbà mẹ́tàdínlógún lójoojúmọ́ wípé ìwọ nìkan lèmi ọ̀mà sí ọjọ́ iyẹsẹ́ rẹ wò kíyè sára ìwọ lọ jẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tá a wádìí iṣẹ́ rẹ àbá bẹ́ẹ̀ iyyaka na'budu ìwọ nìkan lèmi ọ̀mà sí kí dé tó fi jẹ́ pé wọ́n pèpè láti sin lọ́n tó sìn bẹ́ẹ̀ iyyaka na'budu Ramadan lọ́wọ́ à ń ta yóò ń jẹ lọ ń jẹ lọ́sàn iyyaka na'budu báwo ló ti ṣe fẹ́ jẹ́ mùsùlùmí gidi nígbà tó ṣe é pé ó máa sin ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ lónìkan òun tún pè nǹkan míì pẹ̀lú ẹ̀ a'udhu billahi minash shaitani rajim ọláyé làwọn ò sinna káwọn tó sọ̀rọ̀ ó rò pé eré ni ó rò pa wàdà ni ó rò pa wàdà ni ọ̀rọ̀ iná tọ́lọ́run bá ń sọ ipò òun kọ́ àwọn ọ̀tọ́ òun sí iyyaka na'budu ìwọ nìkan làwọn máa sìn wà iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ nìkan láti máa wá lọ́wọ́ ìrànlọ́wọ́ eléyìí tí èèyàn ò lè ṣe fún yàn tó ṣe pé ọlọ́run ọba nìkan ló lè ṣe fún yàn a gbọ́dọ̀ wá lọ sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sọ́lọ̀ téèyàn bá ti lè wá lọ sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ èèyàn ti ṣẹbọ sọ́lọ̀ kọ́lọ̀ yẹn lè wa kọ́ là wa kọ́ sọ wa tọ́n bá ń wá ìrànlọ́wọ́ láti bímọ ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́ọ́ wá ìrànlọ́wọ́ eléyìí lọ tọ́n bá ń wá ìrànlọ́wọ́ láti lówó ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́ọ́ tó ń bá ń wá ìrànlọ́wọ́ kí jàǹbá ọmọ sí ọ ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́ọ́ wá ìrànlọ́wọ́ yìí lọ nítorí pé èèyàn gẹ́gẹ́ bíi tiẹ̀ kò lágbára kan láti lè múrú láti lè ṣe ìrànlọ́wọ́ irú èyí tí wọ́n ń fẹ́ yìí fún ọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan ló lè ṣe fún yàn àmọ́ ń wá ìrànlọ́wọ́ wípé omi eléyìí tó ti pọn kalẹ̀ ọ̀n fẹ́kẹ́ nìkan gbèrú ọ èèyàn lè gbèrú ọ o lè tọrọ ìrànlọ́wọ́ ọrú rẹ̀ lọ́dọ̀ èèyàn ọ̀n wá ìrànlọ́wọ́ pé mọ́tò rẹ̀ tọ́ takú wọ́n bọ̀ ti kó fi lè bá a ṣiṣẹ́ wọ́n lè ràn ọ́ lọ́wọ́ fẹ́lẹ́ yìí nítorí pé kò sí kò sí nǹkan tí ó ṣòro fún yàn bẹ́ẹ̀ láti ṣe bákan náà ọ̀n wá ìrànlọ́wọ́ wípé káwọn èèyàn kí wọ́n dákun kí wọ́n gbọ́n ọ lówó tó fi dákà tó fi jẹun eléyìí kò sí tó burú ń bẹ̀ torí kéèyàn lè kọ́ ọ bá kù kó fún ọ lówó tí wọn náà fi dákà tó fi jẹun ṣùgbọ́n àwọn wá ìrànlọ́wọ́ wípé mo fẹ́ dolówó ẹ sọ mí dolówó kò sẹ́dá ọlọ́run kan tó lè sọ dolówó èèyàn lè gbìyànjú ṣùgbọ́n kò sẹ́ni tó lè sọ dolówó mo fẹ́ bí mo fẹ́ dọlọ́mọ èèyàn kan ò sí tó lè ràn ọ lọ́wọ́ tó fi dọlọ́mọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan òun náà lọ́ba tó ṣe pé ó lè sàn yàdọ́ lọ́mà torí de eléyìí báyìí ìrànlọ́wọ́ ọrú eléyìí àgbọ̀dọ̀ wá lọ sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa tún sọ fún wa nínú alukur'an ó ní wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ títí tí kò fi dé torí ẹ̀sìn tọ́lọ́run bá fi pa wá láṣẹ eléyìí tá a gbọ́dọ̀ sẹ́rí lọ sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan ọ̀dọ̀ rẹ̀ nìkan iná ni ọ̀dọ̀ rẹ̀ nìkan níjọ́sìn wa gbọ́dọ̀ máa lọ ó nìkan náà la gbọ́dọ̀ máa sìn a gbọ́dọ̀ sìn nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ̀sìn yìí àní sìn dìgbà kan táwa sọ̀pọ̀ àgbà èyí gbà lórí rẹ̀ èyí ọmọ ẹsẹ̀sìn yìí ni títí dọjọ́ kú wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin ayé náà làá sì ti sìn lọ téèyàn bá ti kú téèyàn di ẹni tó ti bọ́ sọ́hùn èyàn lọ jèrè tó gbélé ayé sẹ́ni tọ́ba wa di lọ́la gbẹ̀ǹdà al à ń sẹ̀sìn kan ò tún sí máa èrè ń tà gbélé ayé ṣe lèyàn máa jẹ ẹni tí ó jẹ èrè tí ó já sí dùn ẹni tí ó sì jèrè tó já sí ìbànújẹ́ oníkálukú ọba tiẹ̀ pàdé tó bá dijọ́ gbẹndàlù kìyàmà wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ̀ títí tí kò fi dé àṣẹ ni eléyìí tọ́lọ́run fi pa ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé kò sáyè àti jókòó tẹtẹrẹ kò sáyè àti káwọ́ gbéra kò sáyè àti sọ pé mi ní sẹ́sìn fún anabi sallallahu alayhi wa alihi wa sallam wàá máa sin lọ ní títí dọjọ́ kú báwo wá là wá báwo la ti fẹ́ ga tó tá ga tó anabi báwo la ti ṣe fẹ́ lọ́lá tó tá lọ́lá tó anabi táwọn wa tanra wa jẹ tẹnìkan sọ pé òun ti sẹ̀sìn débi pé ọlọ́run ti ní kó wọn tún ò lè sẹ̀sìn débi pọ́lọ́run wa sọ pé ètò òṣè ti tó báwọn ó ti ẹ̀ gbìyànjú àlọ́ máa sin lọ́ọ̀ ní títí dọ́jọ́ kú rẹ̀ torí ẹ̀ eléyìí jẹ́ àṣẹ látọ̀dọ̀ ọlọ́run bákan náà bàbá tó wò ó á rí i pé anabi Isa aleyhi salam nígbà tó fẹ́ jíṣẹ́ ọlọ́run fáwọn ọmọ Israel tọ́lọ̀ wọn bá ń ran sí ọ sọ ó ń sọ fọlọ́wọn bá kí ni sẹ́ eléyìí tó ń jẹ́ fáwọn èèyàn ọlọ́wọn bá ń fún wa rò nínú alukur'an ó ní wa qala al-masih ya bani Isra'ila a'budu Allaha rabbi wa rabbakum. Masih Isa ibn مريم النبي عيسى ọmọ مريم ó sọ إسرائيل ọmọ يوم ó lè yan ọmọ Israel u'budullaha rabbi wa rabbakum ẹ máa ṣe Allah olúwa mi tó dá mi olúwa tiyín tó jẹ́ pò náà ló dá yín náà anabi Isa nù alayhi salam torí kò sànàbì kan tó lọ́rùn sílẹ̀ ayé tó wá jẹ́ pé yóò sọ fáwọn èèyàn pé ẹ má sin lọ́hùn èmi ní ká ẹ má sin dípò ọlọ́hùn kò sí ẹ̀dá ọlọ́hùn ọba kan nínú àwọn ànábì yẹn tọ́lọ́hùn ọba rán sílẹ̀ ayé sọ pé kàkà kó pe àwọn yẹn lọ sídìí kan sí lọ ọ̀dọ̀ ara rẹ̀ ni ọ máa pè yẹn lọ ìlànà Nábì ń sọ lọ ń gbọ́ yìí ó ní ẹ̀yin ọmọ Israel tọrọ ọmọ Israel lọ́lọ́run rán sí ẹ máa sin Ọlọ́run Allah ẹ máa sin Allah Allah olúwa ẹlẹ́dàá wa ló ń ọba tó dá wa ní ọba mi wà olúwa tìyín tó dẹ́yìn náà ọba tí ń tọ́jú yín kọ́ àti ní jábòsí ńlá kọ́ ọmọ pọ́ba tó dọ̀ ni ọba tí ń tọ́jú rẹ ni kọ́ wa kọ̀ láti sìn kọ́ ọmọ wa sìn nǹkan mi tí èso lọ́dọ̀ kọ́ ọmọ sìn nǹkan tí èso ní tọ́jú rẹ. Ah, dájúdájú innal insana la zalumun kaffar alábòsí aláìmoore lọ́mọ èèyàn ọlọ́run ọba tó ṣẹ̀dá rẹ̀ ọba tó mú ọmọ ajé èèyàn nígbà tó jẹ́ nǹkan kan ọwọ́ afọlọ́run ọba yìí sílẹ̀ ọkọ̀ láti sìn ọ̀fọ̀ náà wọn báyìí sílẹ̀ ọkọ̀ láti tẹ̀lé tiẹ̀ ó wá jẹ́ pé nǹkan míì tó yẹ pé dídá lọ́lọ́run tó náà gẹ́gẹ́ bó ti ṣe dá ọ títọ́jú lọ́lọ́run tọ́jú náà gẹ́gẹ́ bó ṣe ń tọ́jú rẹ ó wá jẹ́ pé lọ́ọ̀ máa pè lẹ́yìn ọlọ́run ó dájú pé alábòsí ni ọ aláìmoore ni ọ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn anábì ọlọ́run àwọn náà pe àwọn èèyàn wọn lọ sídìí kí wọ́n wa Hud aleyhi salam ọlọ́run bá rán nínú sẹ́tàn anábì Hud aleyhi salam tọ́jẹ́ fáwọn èèyàn rẹ̀ alukur'ani tún fi yé wa ọlọ́run ní wa ila aadin akhahum huda qala ya qawmi ibudullah ọlọ́run ní àwọn aádáwa arán ọmọ ẹ̀yà wọn hud aleyhi salam arán sí wọn ìgbà tó ná pè wọn níṣẹ́ lọ fún wọn pé ẹ̀yin èèyàn mi ibudullah ẹ máa sin ọlọ́run ọba lónìí kan ibudullah bima'ana wahidullah ẹ máa sin ọlọ́run ọba lónìí kan bẹ́ẹ̀ náà ni àwọn sámúdáwa ọlọ́run ọba ẹlẹ́dáwa ó rán anabi Salih aleyhi salam sí wọn ìgbà tó nù pé àwọn èèyàn rẹ̀ ọlọ́ni wa ila samuda akhahum saliha qala ya qawmi i'budullah òun náà sọ fáwọn èèyàn rẹ̀ pé ẹ̀yin èèyàn mi ọlọ́run ẹlẹ́dàá wa nìkan ní kẹ́ ẹ máa sìn ọ́ bẹ́ẹ̀ náà lànàbí Shu'aib aleyhi salam ọlọ́run bá rán sí àwọn ará Madian ìgbà tó nù pé wọn ọlọ́ni wa ila Madiana akhahum Shu'aiba qala ya qawmi i'budullah ó lẹ́yìn kí ló dé táwọn anábì yìí fi ń tẹnu mọ́ pé ẹ máa sin ọlọ́run ọba lónìí kan nítorí pé malikum min ilahin ghayru ẹ lọ́ba mi ìtọ́tọ́ láti sìn lódodo yàtọ̀ sí Allah àwa wa ń kọ́ ọba mi ìwò la ní tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah àbá àrònú ni kálẹ́ni náà tọ́ dá wa kálẹ́ni náà tọ́ dá àwọn bàbá wa kálẹ́ni náà tọ́ dá àwọn ìyá wa kálẹ́ni náà ti ń pèsè fún wa kálẹ́ni náà ti ń ṣètọ́jú wa kálẹ́ni náà tọ́ dá wa tí ó pa wa tálẹ́ni náà tí ó jí wa ndé tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà Allah ọlọ́run ẹlẹ́dàá wa ni kí ló wá sí wa tó fi wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ̀ ó ní wọ́n ń sìn nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ̀ ó ní wọ́n ń pè subhanallah a sì ti mà wípé gbogbo àwọn ìránṣẹ́ gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé tẹ́lẹ̀ tọ́lọ̀ wọn bá ti rán yìí gbogbo wọn pátákó rongodo wọn pípè tí wọ́n máa ẹ jọ́sìn fọlọ́n ló nìkan ni torí pé àṣẹ ọlọ́run ọba eléyìí tó ti síwájú tọ́lọ́run fi pa wọn òun náà ni wọ́n mú ṣẹ ọlọ́run ni walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut nínú gbogbo ìjọ kọ̀ọ̀kan <clears throat> iná láti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde iṣẹ́ tá a sì ní káwọn ìránṣẹ́ yìí ó máa jẹ́ fáwọn èèyàn wọn ni pé i'budu Allah ẹ máa sin ọlọ́run ló nìkan maaleykum eh, i'budu Allah wajtanibu at-taghut ẹ máa sin ọlọ́run ọba ló nìkan ẹ sì dènà sáwọn òòṣà ẹ máa sin lọ́n lò nìkan ẹ sì jìnnà sáwọn òòṣà ní táwọn ń pè ní al-ibada òun náà ní kéèyàn rẹra rẹ̀ lẹ̀ kéèyàn jẹ́ni tó ṣe pé ó ń rá bàbà pẹ̀lú àwọn ṣẹ́ ìjọsìn tọ́lọ́n fi pa láṣẹ tí ń tẹ̀ láṣẹ ọlọ́run lórí rẹ̀ àti èyí tọ́lọ́n kàn fún tí ń jìnnà sí i pẹ̀lú póun tẹ̀ láṣẹ ọlọ́run kéèyàn jẹ́ni tí ń tẹ̀ láṣẹ ọlọ́run nípa ṣíṣe tọ́lọ́n ní kó ṣe kó sì máa jìnnà sí ìtọ́lọ́run bá ní kó jìnnà sí eléyìí ni wọ́n ń pè ní ìjọsìn fọlọ́n gẹ́gẹ́ bọ́lọ́run ti ṣe sọ pé wa qada rabbuka alla ta'budu illa iyyah olúwa ẹlẹ́dàá rẹ paláṣẹ wípé ẹ gbọ́dọ̀ sí nǹkan míì yàtọ̀ sóun nìkan ṣoṣo olúwa ẹlẹ́dàá rẹ ti paláṣẹ pé ẹ gbọ́dọ̀ sí nǹkan míì yàtọ̀ sóun nìkan ṣoṣo ó paláṣẹ ni a rí nínú àwọn èèyàn tó gbọ́tọ́ gbà táwọn èsì nǹkan míì yàtọ̀ sí Allah a rí nínú àwọn èèyàn tó gbọ́tọ́ kọtí ikún táwọn èsì nǹkan míì yàtọ̀ sí Allah a rí nínú wọn ẹni tó sọ pé ẹ tó ń bá sin náà díẹ̀ wọ́n tún sin nǹkan míì díẹ̀ ẹ gbogbo etí kálukú wọn náà bá ti gbà lọ́dọ̀ òun kó wọn máa ti torí rẹ̀ sàánú òun ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ti ṣẹbọ sọlọ nítorí pé ẹni tí máa ń sin títún sin nǹkan míì sọlọ ẹni tí máa ń pọlọ títún pé nǹkan míì sọlọ nítorí dájú ni pé onítàn ọ̀sẹ̀ bọ́ ni o kò jẹ́ ni tí ń sin lọ. wa qada rabbuka ta'budu illa iyyah olúwa ẹlẹ́dàá rẹ̀ ó pa láṣẹ ikú ẹ̀ gbọ́dọ̀ sin nǹkan eléyìí túmọ̀ sí pé àṣẹ lélẹ́yìí eléyìí túmọ̀ sí pé ìdájọ́ lélẹ́yìí látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa wípé a gbọ́dọ̀ jẹ́ni tí ó máa rá bàbà a gbọ́dọ̀ jẹ́ni tí ó máa fara gbolẹ̀ fẹ́nìkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbogbo ń tán pè níjọsìn gbogbo ń tí wọ́n pè ní sísẹ́sìn ẹ gbọ́dọ̀ gbé lọ sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run torí kò sí nǹkan kan kò sẹ́dá kan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣẹ̀dá gbogbo wa nìkan sí ìjọsìn so eléyìí náà tún ni ìtumọ̀ la ilaha illallah eléyìí tó túmọ̀ sí pé ẹ ò gbọ́dọ̀ sí nǹkan kan o ẹ ò gbọ́dọ̀ sí nǹkan kan nítorí pé kò sí ìjọsìn kan tó ṣàǹfààní tẹ́ ẹ lè ṣe fún nǹkan kan yàtọ̀ sọ́lọ̀ ọlọ́run ọba nìkan lẹ gbọ́dọ̀ sìn òun nìkan ni ìjọsìn fún lọ́jọ́ ràn yìí ó nìkan sì ní ìjọsìn fún ló lè gbé àǹfààní fún yín láyé àti lọ́run nítorí pé ilẹ̀ ìyẹ́ hafsọ̀rọ̀ wà ọ̀sùn ó túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ gbé lọ bẹ́ẹ̀ lómi yàtọ̀ sí allahu rabbul alamin anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún kan nínú àwọn sọ̀hábà rẹ̀ ìyẹn mu'adh ibn jabal radiyallahu anhu ní ìgbà tí anabi pàán lórí kẹ́tẹ́kẹ́tẹ́ torí ìtẹríba anabi wa sallallahu alayhi wa sallam ànábì gun kẹ́tẹ́kẹ́tẹ́ ó tún pààyàn lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀pọ̀ géńdékùnrin tí ìsọmọ rondo ọ̀pọ̀ lẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ nítorí pé agbára kẹ́tẹ́kẹ́tẹ́ tó gùn ká ó lè gbá ànábì ó tún lè gbẹ́ lómi pẹ̀lú ẹ̀ ìtẹríba ànábì wa nù sallallahu alayhi wa sallam ànábì wa ń bi Mu'adh léèrè ó ní yá Mu'adh ìrẹ́ Mu'adh atadri ma haqqullahi ala wa ma haqqul ibadi ala Allah faqala Allahu wa rasuluhu a'lam فقال رسول الله صلى الله عليه وآله وسلم حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا متفق عليه النبي محمد صلى الله عليه وسلم أني ومعاذ eléyìí ثم sí pé في tá a bá fẹ́ bá sọ̀rọ̀ tá a sì fẹ́ kọ́gbọ́kọ́gbà á pè lórúkọ á pè lórúkọ pàápàá atadiri ma haqqulahi alal ibad ǹjẹ́ wá má kí ni ẹ̀tọ́ ọlọ́run eléyìí ìwọ rẹ̀ kí ni ìwọ rẹ̀ lórí àwọn ẹ̀dá rẹ̀ faqala Mu'adh muhammed náà wá dáhùn wípé. àwọn oríṣiríṣi ẹ̀kọ́ la ti gbọ́ ní abẹ́ ètò yìí nítorí náà à ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé lóko wípé oore ńlá tí ó ga jùlọ èyí ò máa jẹ́ fún èmi àti ẹ̀yin tí a bá lè gbìyànjú láti máa mú àwọn ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan wọ̀nyí lò nínú ìsẹ̀mí wa ṣáájú kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ inshallah a ó tún máa pàdé ní orí ètò yìí ní ọ̀la tí í ọjọ́ kẹta nínú oṣù ramadan ti ọdún yìí ọdún fourteen forty one ti ṣe twenty twenty ọdún tìmíláàdì wasalaamualeykum wa rahmatulah wa barakatu.